على نعمة الإسلام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له ملك للعلام أشهد أن نبينا محمدا عبده ورسوله عليه أفضل الصلاة والسلام أما بعد فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فهي سبب الفلاح في الدنيا وفي الآخرة أما بعد فيا عباد الله إن من أعظم أسباب السعادة العبد أن يستقيم العبد على طاعة الله عز وجل وأن يكون راغبا في الآخرة مشمرا إلى المسارعة إلى الآمال الصالحة ملتزما طاعة الله جل وعلا حتى الممات استجابة لقول الله جل قدرته واعبدوا ربك حتى يأتيك اليقين نعم إن من علامات قبول الطاعات الاستقامة الدائمة على البر والتقوى وربنا جل وعلا يقول لمن غفر له ما تقدم من ذنبه وما تأخر وهو أمر لأمته فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير هو الذي يقول فاستقيموا إليه واستغفروه وويل للمشركين جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله كل في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك فقال قل آمنت بالله ثم استقيم أيها المسلمون إنها الاستقامة التي تتضمن كمال الذل لله جل وعلا وتمام المحبة له عز شأنه مع الصبر على فيل المهمورات واجتناب المحظورات والصبر على المقدورات مع اتباع محاسن الأخلاق ونذيل الصفات جاء رجل إلى حسن البصري فقال له إن جزاها لحج المبرور مغفرة فقال له الحسن آية ذلك ألا يقود إلى سج ما كان عليه من العمل أدعوك فولون أبا ọba adéborí ọba aláàánú ọba oníkẹ́ ọpẹ́ ni fún ọlọ́run ọba tó fi ìdẹ̀ra rẹ̀ tó pèlé wa lórí ẹ̀sìn ẹyọ̀kan ṣoṣo tí ń bẹ lórílẹ̀ náà ti ṣẹ̀sìn Islam tó jẹ́ kí èmi àti ẹ

ìpáyà ọlọ́run ọba yìí òun náà fa bí kémi àti ẹ̀yin ká lè jèrè ilé ayé àtijọ́ gbèdàlùkè yáàmà lẹ́yìn eléyà ata jẹ́rìsàn ọlọ́run ọba nínú àwọn okùnfà tí máa ń jẹ́ kí ẹrú ó se oríire lọ́dọ̀ ọlọ́run òun náà ní kí ẹrú ó ọba ọba èyí tó ṣe pé yọ́ máa wà lórí ẹn gbogbo ọgbà tí máa tà láti ọlọ́run ọba tí tí ó fi ọjọ́ ọkú kọba lè máa jẹ́ kọba lè jẹ́ pé ọlọ́run ọba lè sọ pé wà àbúdó rabbaka hatta ya'tiyaka máa fọlọ́run ọba o títí tí ọjọ́ àmọ̀dájú dé ti ṣe ikú ọba bẹ́ẹ̀ ni ìhun tá a fi mọ àwọn àmì nípa ọba àmì tó ga jù òun náà ní al-istiqamata ad-da'imata lil-birri wat kéèyàn ó dúró sísín ní gbogbo ògbà pẹ̀lú pé kéèyàn máa ṣiṣẹ́ rere kéèyàn sì ebe ọlọ́run ìpayọ̀ tí yẹn bá tí yóò tí fún yẹn pátápátá bá ṣe fún Muhammad sallallahu alaihi wasallam ó sì àṣẹ tọ́lọ́wọ́n bá paralẹ̀ ó mọ̀ yìí pẹ̀lú gbólóhùn tọ́lọ́wọ́n bá sọ pé fásitẹ̀kìm dúó ṣinṣin o ń bá nẹ́bí Muhammad sàálà kan wí pẹ̀lú gbólóhùn yìí pé dúó ṣinṣin kàmọ́ omed gẹ́gẹ́ bí wọ́n ṣe pọ́ látẹ̀ kò Muhammad sàálà kan nìkan látẹ̀ ó tún fi kún pé wọ́n máa ń tẹ́ gbogbo àwọn Islam pẹ̀lú rẹ ànẹ́bí gbogbo iná ni ẹjọ́ dúkẹ́ dúó Islam ẹ má mú kan mọ́ kan ẹ̀dúró tẹ̀sán Ọlọ́run wọ́n lè àtẹ́tò gbà ẹ má bọ òrìṣà tọ̀gùt àwọn olùmọ́ni pé òun náà ni bíbọ gbogbo ohun tó yẹ pé ọba yàtọ̀ sí ọlọ́run ọba fíyàn máa pè lọ́lọ́run ọba ọlọ́run pé wàlẹ̀ àtẹ́tọ̀ gọ̀ọ̀ ẹ má ṣe gbọ́n gbọ́rí o ẹ má jẹ́ nìkan tó yẹ pé yìí kò ní lójú ọ̀nà ọlọ́run bọba lè kí ọlá iná orí máa tá àmàlò ọ̀nà ẹ̀bà fíyàn ọlọ́run ọba fẹ́ ń wò yìí ọba tó ṣe pé ọba tó mọ̀ nípa àwọn tẹ́ǹsì ni o nínú áyà mi ọlọ́run bá ní pé fàṣẹ̀kímù ilé yìí ọlọ́run ọba yìí ni ẹdó ṣinṣin pẹ̀lú ẹ̀ wọ́n sẹ́rù fèrú ẹ̀ sì wá lọ́lá foríjì ọ̀wá ìlò lè lè mọ̀ṣẹ̀ǹtẹ̀ ègún ń fọmọ bá gbogbo àwọn olùgbòrò ń papọ̀ mọ́lọ́run ọba pátá kékeré wọn ni láńlá wọn ni obìnrin inú wọn ni ọkùnrin inú wọn ni àlejò inú wọn ni onílé inú wọn ni ìgbéjìnà sí kí ọlọ́run bá kọ́ máa bá wọn arákùnrin sáwá bá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan onílé ohun tí ọlọ́run mi gbólóhùn kan nínú Islam tó sọ ìní ìtọ́bí ẹ sọ fún mi ìtún ní bí ẹlòmíì mọ́ lẹ́yìn rẹ o yóò sọ lọ́n kan fún mi nínú Islam gbólóhùn náà tó fi pé tọ́bí ẹ sọ fún mi ìtún bí ẹlòmíì mọ́ lẹ́yìn rẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé sọ báyìí pé amantu billah mo gbọ́lọ́hùn ọba gbọ́ tó mustaqim lẹ́yìn náà kọ́ ni nǹkan tó fi pé àwa mùsùlùmí à ń sọpá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ à ń sọpá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ṣùgbọ́n àdó ti ìgbàgbọ́ náà lọ́wọ́n ọba yìí àwọn tó jẹ́ òsàn lọ́wọ́n ọba ẹjẹ́ lọ mọ̀ dájú pé ìdó ti ìgbàgbọ́ lódodo òun náà ní máa ń jẹ́ pé èèyàn yẹpẹrẹ ara rẹ̀ fọ́dọ̀ ọlọ́wọ́n ọba pátápátá èèyàn sì jẹ́ nìkan tó yẹ pé èèyàn ń wá ọlọ́wọ́n ọba ní ẹni tó gbọ́ fẹ́ jẹ́ kó nífẹ̀ẹ́ òun yányán pẹ̀lú pé kéèyàn ṣe sùúrù láti máa tẹ̀lé àwọn àṣẹ èyí tọ́lọ́run bá pa wá

òun náà ni pé ọlọ́run bá lóhun ọ́sà foríjì fún wọn sọ pé àmì bẹ́ẹ̀ náà ni àmì lọ́jẹ̀ àmì rẹ̀ sì ni pé òun ni kéèyàn má jẹ́ nìkan tó pé yóò máa wà burú kẹ̀kẹ́ ihun tá a fẹ́ jẹ́ kọ́ ni pé bóun ni ó ti máa ṣiṣẹ́ dáadáa wọ́n bẹ àfọwà àtàwọn ẹlòmíì nípa arákùnrin kan tó ṣe ájì ọwọ́ ajẹ́ nìkan tó pé tó ṣe ájì kan pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ nílùú bí ẹ̀mí rẹ̀ ṣe ń pè lọ síbi kó wù ẹ̀ṣẹ̀ nu pé kó wù kó ọba jẹ́ tó yẹ fọ́ dá ẹ̀mí yìí lóhùn látara bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ yìí ó jẹ́ padà di pé ọ̀padà dẹni tí ò ní ájì àwọn tá a sàn ọlọ́run gbogbo gbogbo tá a bá ń ṣe ní dáadáa ẹ má jà máa fi ẹ má jà gbogbo ohun tí a bá ń ṣe tá a bá ní pé dáadáa dáadáa dáadáa a máa ṣe eléyìí sì ni àkọlé ọ̀rọ̀ wa ta pè ní ṣubúlù mahafasati alatoran àwọn ọ̀nà èyí tó pé ó fi máa sọ àwọn èyí tó pé ó jẹ́ ojúṣe wa táàfì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àwọn ọ̀nà wo la lè gbà táàfì máa sọ àwọn ìlànà yìí ọ̀kan náà àwọn sàbẹ̀ ànábíà muhammad sallallahu alaihi wasallam abdullahi bin masoud ó bèèrè lọ́wọ́ ànábíà muhammad sallallahu alaihi wasallam pé ayòlè àmẹ́lẹ̀ afdal iṣẹ́ wo ló dáa jù tí yẹn gbọ́dọ̀ máa ṣe ànábìwá eh, muhammad sallallahu alaihi wasallam sọ pé ìmánú bílẹ̀ òun náà ní kéèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àsínú iṣẹ́ tó dáa jù tí èèyàn gbọ́dọ̀ mójútó òun náà ní ìgbàgbọ́ nínú ọlọ́run lẹ́yìn ìgbà náà kéèyàn máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú gbogbo ohun tí èèyàn bá nílé kápá èèyàn máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ẹ̀mí ẹ̀ kó máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú dúkìá ẹ̀ kó máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú oríkèéríkèé ara rẹ̀ lẹ́yìn náà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé pé nínú iṣẹ́ tuntun lóore tó tẹ̀lé náà ní hajjul mabrur kéèyàn sì hajj tó jẹ́ àtẹ̀wọ́gbà ìgbàgbọ́ náà ọlọ́run òun ni al-ghayatu allati khuliqa al-khalqu min ajliha ìwọ̀n tọ́lọ́run bá torí ẹ̀dá ọmọ ẹ̀dá nìyẹn pé bò láti gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti lè gbọ́ lọ́wọ́n bá gbọ́ ju ká máa jọ́sìn fún un lọ lódodo lóhun nìkan tá ní mẹ́lòmíì mọ́ torí pé ọlọ́run bá sọ pé wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun àdá àlùjẹ náà àti dá ọmọ ẹ̀dá ènìyàn bí kò ṣe pé kí wọ́n máa jọ́sìn fún àwọn ọlọ́run ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ohun tó kó sínú òun náà ní bóòlù èèyàn ṣe fi ìfọlọ́run ọba nìkan rinlẹ̀ lóhun nìkan ṣoṣo ní gbogbo àlámọ̀ orí ìsẹ̀mí ayé wa bóòlù láti jẹ́ nìkan tó yẹ pé ọlọ́run ọba nìkan nílẹ̀ láti ìjọsìn fún ọlọ́run ọba nìkan òun lá máa páyà ọlọ́run ọba nìkan òun lá máa rẹ́kẹ̀ sí ọlọ́run ọba nìkan òun lá máa ronú ronú pìwàdà lọ́ọ̀dọ́ ẹ̀ ọlọ́run ọba nìkan lágbára lé bá a bá sì fẹ́ bẹ̀bẹ̀ tá a fẹ́ pèsè tá a fẹ́ ṣàdúrà a gbọ́dọ̀ mú nǹkan kan ní ìmọ̀ tayọ pọ́lọ́wọ́n bá wa nìkan òun náà la gbọ́dọ̀ máa pè eléyìí nínú àwọn díẹ̀ nínú àwọn àlùwárí ẹ̀dáadáa àwọn oríṣi ohun tá a máa fi sí sọ́dọ̀ ọlọ́wọ́n ọba díẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n gbogbo bó ṣe ọrọ̀ ajé díẹ̀ yìí níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni wọ́n ti jù sọ́fìn tí wọ́n ti kó ní nẹ́sìn ọlọ́run ọba ọ̀nàkínà tẹ́rọ̀ nẹ́sìn láyé ọlẹ́mùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ bẹ́ẹ̀ abẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó ṣe pé kàkà kan ó sì jọ́sìn fọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo lóhun nìkan ìṣe ni wọ́n ń da nǹkan ẹ̀mí ìpapọ̀ mọ́lọ́wọ́n ọba wọ́n ń ṣe jọ́sìn fọ́lọ́wọ́ ṣùgbọ́n lásìkò kan náà ni wọ́n tún fi ìjọsìn papọ̀ mọ́lọ́wọ́n ọba kí lọ fẹ́ sọ nípa tí pé ìṣèjọ ìsọ́dọ̀ ọlọ́run ọba ó sì gbé tẹ̀sùbá àkọ́mù ṣùgbọ́n tẹ̀sùbá tó gbé kọ́mù yìí níparí tẹ̀sùbá yìí tọ́tò ọ̀kan náà wọn sí ewu bẹ́ńbẹ́ ìyá sì lọ́jẹ́ ni àbáwọn míì bẹ́ńbẹ́ kí lọ fẹ́ jẹ́ kí wẹ́ni bí ó ti sọ́kàn níbi ìjọsìn fa ọlọ́run tá a bá tún ná ọkàn ẹwẹ́ ni bẹ́ẹ̀ wò ọkàn lóhun jọ́sìn fún ọlọ́run ọba ni o tọ́tò tó gbé sáyà yẹn òun ní jọ́sìn fún kí lọ fẹ́ sọ nípa kàkà kó bẹ̀rù ọlọ́run ọba àwọn nǹkan mí ní ń bẹ̀rù àwọn ẹni tó rẹ pé wọ́n wò pé àwọn wọn ní ayé ní ń bẹ̀rù àwọn olóòsà náà ní ń bẹ̀rù àwọn tó egbọ́n wọn láwọn lóògùn lọ́wọ́ ní bẹ̀rù ó ṣe bẹ̀rù wọn ó wọn púpọ̀ jọlọ́run ọba ọba lékè ọlá lọ síbẹ̀ níbẹ̀ wà ń jẹ́ sí fọlọ́run eré ìpalàfẹ́ ní ṣe o tàbí bẹ́ẹ̀ níbẹ̀ ní ọwọ́ ajẹ́ pé ẹ̀kọ́ rẹ̀ kẹsọ́dọ̀ ọlọ́run ọba nínú àwọn nǹkan tó ẹgbọ́dọ̀ ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ rẹ̀ òun ọmọ ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹlòmíì ní rẹ̀ kẹlọ sọ́dọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tọ́ba lóhun jọ́sìn fọlọ́run ọba eré ipá nìkan ní í ṣe sọ́dọ̀ ọlọ́run àbíbò láti fẹ́ sọ nípa ẹni tí epo lóhun gbára lọ́lọ́run ṣùgbọ́n gbára lọ́lọ́run ọba rẹ̀ apàdà rí pé kò gbára lọ́lọ́run ọba kẹ́kà èṣù ló gbára lé arínú àwọn tó yẹ kí wọ́n pera wọn ní ọ̀rọ̀ ṣáájú láwùjọ tá a wà yìí nílùú tá a wà yìí lónìí tó ṣe pé ńgbà tó bá kírun tẹ́ tó kírun tá ńgbà tó bá wọlé rẹ̀ lọ ó tún níhun tó yẹ pé yóò tún jẹ́ nìkẹjọ́ lọ forí fún yóò bọ́ fìlà rẹ̀ ó gangan ní sọ̀rọ̀ yóò tí bàbá bọ́ fìlà yóò tẹríba fún nǹkan tó jẹ́ pé tí wọ́n ti ń tẹríba fún yìí tó ju àlùjànnú lọ irú ẹni bẹ́ẹ̀ ni wàá ló gba lọ́lọ́run ẹ ti mọ̀ pé kò gba lọ́lọ́run ọba lásán kò gba lọ́lọ́run ọba nìkan ọgbàrá lé nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí là ń sọ agbára lọ́lọ́run àjọpá

ìsà lọ fẹ́rẹ́ lọ́bọ́ lọ́wọ́ bá ń tiwa lọ́dọ́ lọ́wọ́ bá ní kò sí kankan tó rí tí ó kọ ànẹ́bí ọwọ́ wà ń nípa pé bóyá wà ń wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọ̀nà ló fi ti àlè ń mọ̀ yìí ló fi sọ́dọ̀ ọlọ́run náà rí ṣe sí ànẹ́bí nígbà torí fún bàbá àjẹpé láti bẹ̀ wọ́n máa mọ̀gún papọ̀ mọ́ lọ́hùn ṣùgbọ́n gbà tó bá tá òbí tó gba sí wọn lórí tá tágbọ́yé sí iye tán dáadáa bó ti táàrí bó ti yẹ ó ní pé aláàkọ̀dé náà ọ̀yìn tó kó máa ń sì yára tínú kó bọ̀ ẹ̀tẹ́ tí ẹ gbá o èmi mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ pé ká má máa lọ bẹ iṣẹ́ wò mọ́ tẹ́lẹ̀ azòrò ẹ máa lọ bẹ wò ẹ máa lọ bẹ wò ìnà àṣùgbà kí kò kó mọ́lẹ̀ àkẹ́rà torí léyìí ní òjì tẹ́ máa rántí ọjọ́ kẹ́yìn àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ọgbọ̀n àwọn sàábẹ̀ rẹ̀ wò yẹ́dẹ́yẹ́dẹ́ ó tún wọn ṣe nínú ọkàn ó tún wọn ṣe nínú àmì ó tún ìgbàgbọ́ wọn ó tún ṣe dáadáa orí pé wọ́n pé nígbàgbọ́ ọwọ́ adé pé kí wọ́n máa lọ bẹ sàárè wò náà nígbà náà bó wà láwa mùsùlùmí lónìí mùsùlùmí tó ipa bá bẹ túlẹ̀ tóun náà lè láǹfààní àti máa lọ bẹ sàárè wò ṣùgbọ́n gbà tá a tú máa lọ bẹ sàárè rẹ̀ wọ́n gbà tó dé bẹ́ẹ̀ wà láì nǹkan míì ní o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́jẹgbẹ́ lónìí iná ni wọ́n sọ pé òun fẹ́ ṣe mọ́lú nàbí tàbí òun fẹ́ ṣe mọ́lú eh, àìséwò òun séwù rẹ̀ sì ti kú ó sì ní bí wọ́n sí sí yóò kó gba àwọn èèyàn rẹ̀ yóò kó tẹ̀lé wọn lẹ́yìn èèmù wọn àkàn nínú ìpìlẹ̀ òun náà ní pé ẹjá sáàdọ̀ fún bàbá yìí ṣùgbọ́n gbà tí wọ́n bá dé bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ohun tíṣẹ́ ìtọ́nà ògbè sí wọn lẹ́bi níṣe ni wọ́n máa pe séwù tí bẹnu sàárè àádá ṣe kúbi láìláàdín àádá

a lè rẹni tí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà nínú wọn kò jẹ́ wọn o kò wọn débi sàárè o ṣùgbọ́n gbàtí àgbẹ̀yẹ ti dé tó yé wọn dáadáa ó padà ní pé ẹ máa lọ bẹ wò tó yóò máa rántí ikú ṣùgbọ́n àwa mùsùlùmí lónìí wa wa kéré ni ní bẹ́ẹ̀ òun náà lẹ́nu tó yẹ pé yọ́ máa jọ́sìn fún ọlọ́run bọ́ọ̀bà lékè ọlá kò sì ní jẹ́ nìkan tó yẹ pé yọ́ máa jọ́sìn fún nǹkan míì àfi ọlọ́run bọ́ọ̀bà lékè ọlá yìí ọ̀lá yẹ́dẹ̀rún ọ̀yẹ́sàlù ìlà rọ́bà subahana kò ní jẹ́ nìkan tí wọ́n máa pè tàbí yọ́ máa béèrè tọ́tayọ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ni ọ̀sẹ́nìkan tó sọ pé yóò ní kó wá sí òun láǹfààní tó tayọ ọlọ́run bọba àdékè ọlá ẹni tí ó ṣe lẹ́yìn òun náà lẹ́ni tí pé gbàgbọ́ rẹ̀ jókòó tó fi jẹ́ pé inú ta gbọ́dọ̀ tún ṣe bọ́dún ta wà ń bẹ̀ yìí ọdún 1441 bí ṣe ń tán lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fáwa mùsùlùmí tó ṣe pé oṣù kejìlá ta wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń parí lọ yìí ta wà ní ọjọ́ kẹtàdínlógún lónìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó ṣe pé gbogbo ohun tó kù tí ọdún yóò fi parí òtú ọ̀sẹ̀ méjì mọ́ rárá bó ti wulẹ̀ ọmọ ìparí ọdún oṣù kejìlá láàárọ̀ oṣù mi sí wáyé bó ló ṣe jẹ́ pé a ṣe yẹra ara wa wò níbi àwọn àṣìṣe èyí tó bá ìgbàgbọ́ wa àwọn ibi tá a ti mẹ́hẹ nínú ìgbàgbọ́ wa tó wá jẹ́ pé àgbọ́lọ́wọ̀n gbàgbọ́ rárá àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run bọ́ba lékè ọlá ó júwe ànábì Muhammad sallallahu alaihi wasallam fún wa nípa tí ànábì Muhammad sallallahu alaihi wasallam aláriwo kọ́ ṣe níbi gbogbo àlámọ̀rí láti gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà jẹ́ nìkan tó pé ó jẹ́ òye wa gbogbo ohun tá ń pè ní ẹ̀sìn tàbí ètè mọ́rogún papọ̀ mọ́ kò síbi gẹ́gẹ́ tó ń tọ̀ òun lọ́jọ́ tayọ inú náà inú ọ̀rọ̀ kẹtí dẹnu inú sọ Bukhari tí àfa abúláìnà mọ̀ sí ìdíbà àgbà ọ̀tọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sì ọ̀nà ọba sọ báyìí pé mọ́mọ́ àtàwọ́ wáyé de omi dúnni lẹ́yìn ní ṣùgbọ́n ń pe nǹkan ẹ̀mí ìpapọ̀ mọ́ ọba tàbí ń pe nǹkan ẹ̀mí lẹ́yìn Ọlọ́run ọba wọn iná o iná ló ń tọ̀hún ń lọ ẹ wá wo ọ̀gọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tó ṣe pé ẹrẹ lómi ó lè pera rẹ̀ ń baálẹ̀ ẹrẹ lómi ó lè le rẹ̀ níjòyè orúkọ tó yọ rẹ̀ ẹrẹ lómi ó lè rẹ̀ ń ṣe wá ẹrẹ lómi ó lè rẹ̀ ní ṣìhábù eh, tíì ẹrẹ lómi ó lè rẹ̀ ń tíì

tí ọ̀wá mòrò ń papọ̀ mọ́lọ́hùn dákọ̀lá lè jẹ́nà yọ wà lè jẹ́nà kí láti fẹ́ nàbí ọ̀sọ̀ àníṣẹ́ man ẹni yóò tọ́ bá kó lórílẹ̀ ayé tọ́lọ́ ọlọ́run la yushriku bihi shay'a kọ̀ wá papọ̀ ẹlòmí máa lérò pé bóyá ká gbé ẹbọ yà àìwò bóyá bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ni a kọ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lónìí iná ẹ̀ bóòlù ẹni tó yẹ pé bóyá kọsẹ̀ dípò pé pé ṣe kọsẹ̀ yìí ọjọ́ nìkan tó yẹ pé bóyá yóò dúpẹ́ fọlọ́wọn bá ní tàbí yóò gbó fọlọ́wọn bá tóbi ní tàbí yóò ṣe subhanallah ní lórí agbọ́nrin bí ìgbàgbọ́ rẹ bá ṣe tó sọ́dọ̀ ọlọ́run tàbí bó ṣe ṣe kò ń gẹ ihun tó ṣẹlẹ̀ sí bó ṣe kéré tó yóò fà kí ni ó wì nígbà tó yẹ pé ó bá kọsẹ̀ kò sí gbólóhùn kan tọ́wọ́ pàtó látọ̀dọ̀ àdẹ́bíà Muhammad sallallahu alaihi wa sallam nípa pínpín yẹn bá kọsẹ̀ kéèyàn ó wì kankan ṣùgbọ́n gbà mí èyàn lè kọsẹ̀ tó yẹ pé kọsẹ̀ sí yẹn kọsẹ̀ yìí ọlágbára jọjú tí fi wo lọ ṣùgbọ́n lọ́nà bàbá baa ṣe na yẹ ìyẹn lè ní alihamudulilá tàbí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ èyàn kọsẹ̀ bí yẹn ṣe kọsẹ̀ èyàn ọmọ pé nǹkan yìí ó lè lójijì ló dé èyàn ní subhanallah tàbó ti ẹ̀gbágbó ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n máa ní wí bẹ́ẹ̀ ńgbọ́ kọsẹ̀ tán gbólóhùn mi ni ó sọ yóò ní pé Ibrahim nìyà la ilaha illallah wọ́n sì pọ̀ láwùjọ àwọn mùsùlùmí nílẹ̀ láwọn tó ṣe pé hadith wala haraj wọ́n sì ń pera wọn ní mùsùlùmí à ọ̀tẹ̀ra rẹ̀ jẹ́ ní o irú ẹni bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wọn ń nẹ́ o ló fi jẹ́ pàdé bí wa muhammad sallallahu alaihi wa sallam méjèèjì ló kó pọ̀ nínú àdìsẹ ọ̀kan ṣoṣo oní pé man laqiya Allah ẹni yóò sọ́bá pàdé ọlọ́run ọba la yushriku bihi shay'an tí ò mọ orogún kẹkẹ papọ̀ mọ́lọ́run orogún kẹkẹ papọ̀ mọ́lọ́run dakhala al-janna yóò wà al-janna níbi kẹjá àti nǹkan àdìsí yìí làwọn arẹ́nìkẹ́ tó nẹwọ́ wípé àfáà

ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ bá àwùjọ yìí jẹ́ púpọ̀ jù wọ́n bá àwùjọ yìí jẹ́ tán àwọn gan orí túnṣe má wọ́n bá àwùjọ yìí jẹ́ tán àwọn gan bí wọ́n ṣe túnṣe látara fáwọn ní òrùlá àwọn gan ò tí ì túnṣe bó wọ́n ṣe bá àwùjọ yìí túnṣe ọ̀sọ́nì kankan tá a lè gbà túnṣe tọ́tayọ̀ ọ̀rọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òun lá máa fi lọ́ọ̀rẹ̀ fáwọn èèyàn ẹni ọlọ́run bá ní ọgbọ́ ọ máa kó oríire tọ́tẹ̀lé ẹni ọba gbọ́ tó gbọ́ lágbọ́ya tí ó kà á sí tó àkọọ́lẹ̀ kòlè lórí rẹ̀ ni o àkọọ́lẹ̀ ẹ̀bú sì ni ọlọ́mọdé àkọọ́lẹ̀ ẹ̀bú kò lórí wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé man laqiya Allah la yushriku bihi shay'an dakhala al-jannah ẹni yóò tọ́wọ́ padà ọlọ́run ọba tọ́wọ́ á jẹ́ pé kò mọ́rún kẹ̀kẹ́ papọ̀ mọ́ ọlọ́run ọba yóò wà lè jannah o wa man laqiya ṣùgbọ́n ni ọba pàdé ẹ̀ yushriku bihi shay'an ó ó mú ìró ilé ọlọ́run ọba nílọ o kò sí ìtọ́kan lọ́wọ́ bẹ̀ pẹ̀lú bó ṣe kírun tó bẹ́ẹ̀ ni kò sí ìyọkan lọ́wọ́ bá pẹ̀lú bó ṣe lọ ájì tó àwọn alálàájì ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kó tó lọ gan kèfèrí ni kó tó lọ lọ́nà wo òun lọ́fẹ́ lọ sí ájì ló ti pé tó bàbá mọ́dé o ẹ̀dọ́kọ̀ bá ń wo bóyá náà dáa ẹ̀dọ́kọ̀ bá ń wo bóyá lílọ yìí dáa wọ́n bá wo wọ́n ní ha tó ọ̀nà dáa ṣùgbọ́n nídìí pọ́ ṣe sàárà ni sàárà wo ní àṣẹ àwọn nǹkan funfun náà ló lò àgbọn bákan náà ọwọ́ aṣọ ọ̀pá márùn tàbọ́pá méje tàbọ́pá mẹ́ta ó sì wẹ́yà ìlẹ̀kẹ́lẹ̀kẹ́ wá òun náà sì wà lọ́nlọ hajji yéé a máa ṣe nǹkan lẹ̀ yi yìí a ṣe nǹkan gan-an irú ẹni bẹ́ẹ̀ wọ́n sá máa tó àti ìjáde tó bẹ́ẹ̀ sọ jáde ta gbọ́hun dání ni ò láì tí ì lọ wa kèfèrí ni ọlọ́dọ̀ ọlọ́run ọba kódà káwà ọmọ èdè ka ẹ̀ka máa pè ọ́ pé séwù kìníkà séwù kìníkà ọgọ́ọ̀rọ̀ mùsùlùmí ló sì kó sá gbogbo eléyìí púpọ̀ tó ṣe pé bí wọ́n ṣe ń lò ayé wọn nù ọlọ́run o ká nígbàgbọ́ sọ́lọ́run ọba níye tó yé kóró òun lọ ní àbáyọ tí ọjọ́ owó fi rọrùn tí ó fi dùn wò tá a fi Hmm, ọjọ́ ìwé àti àmọ́ lè jojú tá a fi ń wó lọ ọlọ́run bó ti fi bẹ́ẹ̀ nìkan kásàwádà nínú alẹ́ òun mọ̀ yìí kódà tẹ́ mọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ pé láyín ashrakta èyí ọlọ́run rẹ Muhammadu láyín ashrakta gbogbo ọ̀tọ̀ bá gbọ́lá bá náà ní kí wọ́n ní ọlọ́wọ́ téèyàn máa fi ń sọ̀rọ̀ lọ́lọ́run bá fi bá wa Muhammad sallallahu alaihi wasallam la'in tó bí lọ́ọ́ mú papọ̀ bọ́ lọ́wọ́n ọba láyà nà láàmù tó kọ́ sáájú níbi láyà láàmù tàùkìdì là máa ń pè núùnù tó parí rẹ̀ núùnù o gbogbo láyé ló ṣe jù ni ayàbàtọ́ ní àmàlò gbogbo sẹ́rẹ̀ pátá ní ó bàjẹ́ ìjánẹbí àkọ́kọ́ yọ ọkọ̀ ní ọ̀nà ìjánẹbí ọlọ́run ọba náà pátó wá sọ pé gbogbo sẹ́ tó ṣe lórílẹ̀ ayé ní ó bàjẹ́ ọlọ́run bá mọ̀pá nẹbí onímọ̀rọ̀ ń papọ̀ ọlọ́run onímọ̀rọ̀ ń papọ̀ mọ́ wọn ṣùgbọ́n sọ bẹ́ẹ̀ kẹ́ni tó ṣe pé yọ́ bàmà tó wọ́n bàmà gbọ́gbọ́n gbà tọ́lọ́run bá ipá nẹbí sọ̀rọ̀ báyìí kí ni ó wàá ṣe wọ́n tọ́ máa ní àwọn ṣéwù wá ní àwọn ṣéwù wá bá ṣe àṣegbé ní tani jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́ba lékè ọlọ́run bá sọ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú gbólóhùn yìí pé la yahbatanna amaluk ìmúrun papọ̀ mọ́lọ́run ọba òun ni kẹ máa mú ẹrẹ lọlé àwọn aláàfáà tàbí kẹ máa mú lọlé àwọn babaláwo tàbí kẹ máa mú lọlé àwọn pásítọ̀ pé tó wọ́n ní amẹ́rẹ wáde o ẹrẹ tó lóyún ẹrẹ dúdú tàbí màálù funfun tàbí màálù pupa tàbí màálù dúdú òun ni wọ́n ní àbí ṣe o tàbá ṣe ṣe ó ti gbà á padà máa lọ wá foríjì sọ́dọ̀ ọlọ́run yéé ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí ló kó sílé ikú pọ̀ irú àwọn ẹni yìí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá kìlọ̀ rẹ̀ pé iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ walakunanna minal khasirin ó tún wá fi parí ẹ̀ pé walakunanna láàmú tàwùkí tó tún fi sí núùnù tàwùkí dà sẹ́kìlà tó wúwo lẹ́nu tó fi sí wípé gbogbo ó sì tún wá wà nínú àwọn tí ó ṣòfò ọlọ́run bàbá fi wí bẹ́ẹ̀ fún ànábì muhammad sallallahu alaihi wasallam tó sì mọ̀ pé ó lè mọ orúkọ

a sì lè tẹ̀lé. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبع بسان لا يوم الدين أما بعد أدعوك كفو الله وبعد أتكسك فان نبي محمد صلى الله عليه وسلم tí àti fìfọ́lọ̀ bá ara lé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùn lápapọ̀ tí tí ó fi dọ̀jọ́ ẹ̀sàn àwátà jẹ́rìsàn ọlọ́run ẹni ọba fẹ́ là lórílẹ̀ ayé ẹ̀mí ara rẹ̀ ní owó ẹ̀mí ara rẹ̀ ní oṣù kọ́kọ́ mójútó ná tọ́ ọba rẹ̀ ẹ̀mí ara rẹ̀ mójútó lọ́sẹ̀ tó kẹlòmíì nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọ̀hún kí ló yẹ kó ṣe ń bẹ̀ fún bó juwe fún èyí tó tọ́ ni èyí tí ni èyí tó ga jù nínú sẹ́tọ̀ ọkọ̀ ṣe ni eléyìí náà ga tẹ̀lé eléyìí náà eléyìí náà ga èyí kó jìnà sí pátápátá ni eléyìí náà yẹ kó jìnà sí èyí náà yẹ kó jìnà sí èyí náà yẹ kó jìnà sí ìmọ̀ ni ó rẹ o ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa lónìí òfìfo ni wá àwa ìmọ̀ yìí kí ájàmú kọjá rántí ẹ̀sìn ọlọ́run ájàmú kọjá rántí ẹ̀sìn ọlọ́run ẹjá gbìyànjú ká wá ìmọ̀ ẹ̀sìn ọlọ́run bá bó ti tó àti bó ti yẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀kan náà wọn sàábé sàábé rẹ̀ ọ sọ fún ànábì wa pé ní orí dání abzu èyí ń sọ ọlọ́run mo màfẹ́ lọ jagun ni ogun ẹ̀sìn ni o ogun ẹ̀sìn tó yẹ pé yọ àdá èèyàn yọ àáké èèyàn yọ ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tí wọ́n fi ń jà nígbà náà ó ní yóò ń sọ ọlọ́run mo fẹ́ jagun ẹ̀sìn papọ̀ mọ́ kèsè gbogbo yá máa lọ́ra lọ sí dáwà nílùú ka ò kèsè òun lẹ́yìn sọ o mo fẹ́ lọ jagun ẹ̀sìn tó ìpé tí ń bèèrè tí ó fọ́ ìyẹn làwọn afáàfi máa ń sàlàyé fún alógbogbo ògbà pé ìsìláàmù yìí ìwọ̀n ta ní bùkátà sí lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni àtẹ́síyá tó wọ́ tẹ́rìdíyá bóò láti mọ́kàn gá níbi ẹ̀sìn ọlọ́run ọba gan àgbádùn ẹ̀sìn wọ gbádùn àlálàáfíà bí ẹ̀sìn ọ̀hún bóò láti kọ́kọ́ mọ́ná báwo láti rera wa gẹ́gẹ́ báwọn kàbí ànẹ́bì bí wọ́n ṣe pé tánẹ́bí rè wọn dáadáa méjèèjì yìí la gbọ́dọ̀ kọ́kọ́ mójútó ẹni tó fẹ́ lọ jagun ẹ̀sìn lódodo lòun náà jẹ́ nìkan tó pé ọmọ jagun ẹ̀sìn sọ́dọ̀ ọlọ́run lójú kó rí ọ̀tá lójú ogun lòun náà fa yọ lábẹ́ ṣòkòtò pé a ah, ń sọ fún ọ pé ó dé eléyìí ọ̀dọ̀ ní ìlú kíníkan mo ti gbà wá tó sọ nípa ẹni ogun ojú ogun ẹ̀sìn ṣùgbọ́n lílọ ohun tó lọ ohun lílọ tó lọ làwọn ń bí kọjọ́ mélòó la ti lò láwọn ti lóṣù méjì àtààbọ̀ ó wá lọ́rọ̀ ọ̀run bá ìrún lójú ogun ẹ̀sìn kọ̀sáyé àti kírun síbẹ̀ níbẹ̀ bẹ́ kú máa takà fìrà ó kúkú kẹfẹ́ rí ni ó torí pé ọlọ́run ọba lọ́kẹ̀ yíyan nẹ̀nẹ̀ rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa pé tí wọ́n bá ń bọ̀ wà lójú ogun kí wọ́n kírun ó júwe bí èyí táwọn ọ̀tá bá wà ní ọ̀gẹ́gẹ́ kíblà ó kì í fún wọn èyí táwọn ọ̀tá wà lẹ́gbẹ̀ẹ́ kíblà ó kì í fún wọn èyí táwọn ọ̀tá wà lẹ́yìn kíblà ó kì í fún wọn gbogbo ẹ̀ lọ́yẹnjú yẹ́yẹ́ gbogbo ẹ̀ nítorí sọ Bukhari àti Muslim ẹni tí ó jagun ẹ̀sìn kò gbọ́dọ̀ fi irun lẹ́ ogun ẹ̀sìn ní òjé ń kírun kódà tọba tó ẹ̀sìn tí bá tún fi ìdíbá lágbára tán lógun ẹ̀sìn gidi tó lágbára tán ọlọ́run ọba tún yẹjú rẹ̀ pé ẹ máa kí rìjẹ́lẹ́ni ọ̀rùkbàdà ẹ máa kí lẹ́ńtẹ́ máa rìn lọ ẹkí tẹ bá wà lórí nǹkan ogun ẹkí àníṣẹ́ òun ọlọ́run bó fi ọ̀rọ̀ ọ̀run fi bá ń sàwàdà pé wà lójú ogun bó wà lẹ́ńtẹ́ bó wà lójú ogun àwa bèè pé oṣù mélòó la lò ń bẹ̀ láwọn ti lò tó sùn mẹ́fà bó lẹ́ ti sọ̀rọ̀ ọ̀run sí ìrun lágbà mo ti kó lé mo ti kírun gbẹ̀yìn sẹ̀rùn pé wẹ́ni bẹ́ẹ̀ ogun ti ń lọ jà ikọ̀ já dáadáa àbí bó lẹ́ ti pé ń lọ́ lójú ogun lọ́sà gbogbo ẹ̀ lọ́sà sára pé eléyìí ayẹta lòun ọ̀sà eléyìí bí wọ́n bá ju bọ́ǹbù kò ní ṣe kò ń gé òun òun kẹ̀dí gbà wá ní nílùú pè nílùú eléyìí ibi òun bá dáṣẹ̀ lé báyìí òun ti lọ irú ẹni bẹ́ẹ̀ tọba kú sí ojú ogun ọ̀hún máa tẹ ó wa Muhammad sallallahu sọ nafsik wa bó ṣe tọba wa dà bẹ́ẹ̀ tọba ti wá tálàáfíà ọba nígbàgbọ́ tálàáfíà rẹ̀ dá tí ẹ̀mí rẹ̀ mọ́ torí ìgbàgbọ́ yìí tó rí ṣe dáadáa fàwùsùwà ìdídà tọba wa níbẹ̀ lọ jagun gbà náà wà lè kàbí ní sick ẹ̀mí rẹ̀ ni ọ̀sọ́sẹ̀ fàjà ìdí ha fi ṣẹ̀dí ìlà tẹ́mi rẹ̀ bá wá lálàáfíà tẹ́ dáadáa ní kọ wá máa já sójú ọ̀nà ọlọ́run ṣùgbẹ́mi tí ọ̀ lálàáfíà ta ní ọlọ́ọ̀ jagun ẹ̀sìn irọ́ ni o ẹ̀mí kọ̀ wá sọ́nà kásẹ́mílé gbàlálà àṣíà lórílẹ̀ yẹ̀pẹ̀ inú ẹ̀sìn Islam yìí o kò sí ọ̀nà ọ̀hún tọ́tayọ kọ ọkọ́ ẹ̀sìn ọlọ́run kọ ọkọ́ ìmọ̀ ọlọ́run torí bọ́lọ́run bá kẹ̀lé yanjú ẹ̀ pé fẹ́ ẹ̀lẹ́m ìrẹ́ ànẹ́bì kọ́kọ́lọ́ wáná annahu la ilaha illallah kọ́kọ́lọ́ mọ̀ pé kí là ń pè ní gbólóhùn la ilaha illallah ìmọ̀ ńlá ni olórígun ó ní májẹ̀mú ó ní ohun tó dé ó ní ohun tó tú ìwà máa ọ̀tọ̀ ni bí wọ́n ṣe ń wí fún mi ìjọta dẹ̀wò bá dé ń pè nǹkan mi lẹ́nu o eléyìí ló fi fà á tó jẹ́ pé ìmọ̀ ló ṣe nǹkan àkọ́kọ́ al-ilmu awwalan law kanu ya'lamun ìmọ̀ lọ́kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ ìmọ̀ ẹ̀sìn yìí iná ni ni ó juwe rẹ̀ fún ọ tọ́ ọ̀bẹ́ ṣe yóò ṣòro díẹ̀ láti jẹ́ pé kéèyàn jẹ́ nìkan pé yóò kápò yàwó yóò sì kápò yarí yóò sì borí gbogbo àwọn ṣòro tó yẹ kó borí náà ìsìláàmù yìí a wà máa kọ pẹ̀lú pé lágbára bá ṣe máa ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ níbẹ̀ láwùjọ wa yìí wọ́n sì yànnẹ̀nẹ́ rẹ̀ lónìí rárá arínú wọn tó ṣe pé wíkẹ̀ndì nìkan ni wọ́n ń lò sátidé àti sẹ́ńdé arínú wọn tí wọ́n mú náà fẹ̀ fi kún arínú wọn tí wọ́n ń ṣe é láàárọ̀ arínú wọn tí wọ́n ń ṣe é lọ́sàn-án arínú wọn tí wọ́n ń ṣe lálẹ́ wọ́n wá sọ̀pọ̀ ọ̀ráyè kí n mọ̀bì kankan tí wọ́n ti ń ṣe ilé lálẹ́ nílùú yìí a sì mọ àyè mẹ́ta sí mẹ́rin pé pé ilé tí wọn alẹ́ lọ́wà nínú wọn làwa wà níbí nínú wọn làwa wà níbí amọ́kọ́nà ń ṣe ilé tí wo pọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ èdè lábáwá amọ́kọ́nà ń ṣe o àfàwà Abdulhakeem àwọn náà ń ṣe o amọ́kọ́ tó bá fẹ́ mọ̀ nípa tó fẹ́ pé ìdájí lọ fẹ́ kọ́ lálẹ́ ọkọ̀ ń bẹ́ tó lè kọ́ bí ìgbésẹ̀ tú láti ọkọ̀ níbí ṣùgbọ́n tó fẹ́ kọ́ bí náà ń kọ́ lálẹ́ ọjọ́ mẹ́ta péré nínú àwọn ọjọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n ń kọ́ láwọn bomi lọ́sàn-án wọ́n ń kọ́ bomi nírọ̀lẹ́ kọ̀sáyé kọ̀sáyé kọ̀sáyé kọ̀sáyé là ń sọ o nígbà tádẹ́wò bá wá dé a máa wá lé àwọn àfáà kí gbogbo wa náà ló sì yẹ ká jẹ́ àfáà torí pé àwọn àfáà àwọn olùmọ̀ wọ́n sàlàyé fún wa pé tọ́wẹ́sì yẹn bá ti yanjú dáadáa ni àwọn kẹ́ ń bẹ pé pé àlàbọ̀rùn lálàábọ̀ra wa kò ní ìdíkà làbọ̀ra lọ́rùn mọ́ èyí tá a sọ máa pé àwọn àfáà fẹ́ẹ́ dé o àwọn àfáà fẹ́ẹ́ dé o àwọn àfáà fẹ́ẹ́ dé tí wọ́n wá yanjú ẹ̀ látàrí pọ́pọ̀lọpọ̀ ohun tó yẹ ká ṣe yóò ti yọ́ ń kálukú ń kálukú náà yẹjú àlámọ̀rí rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba pọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn sì máa lọ ṣùgbọ́n látàrí pa àmójútó yìí ó jẹ́ ó jẹ́ pé wàhálà pọ̀ fáwọn tó jẹ́ àwọn àfáwà láwùjọ wa yìí wàhálà pọ̀ fún wọn lọ́sàn-án lálẹ́ lóru wọ́n fẹ́ lè má wá ohun tí àwọn ní òfìsì jẹ ẹmu wọ́n fẹ́ lè jẹ́ nìkan dé pé ọ̀rọ̀ ẹ̀sìn ó mú mú láyé àwọn púpọ̀ wọn ò rójú ráyè láti jẹ́ pé kí wọ́n kọ́ káwọn ní ọwá ètò jẹ ẹmu wọn à ń bẹ lọ́hùn kọ́lọ̀mù ọba lè fi alákọ́rọ̀ ẹ̀mí wa láti lè jẹ́ ká kọ́ ẹ̀sìn ọlọ́run bá bó ti sáàdì bó ti yẹ ọlọ́run dákun máa wá tì wá sọ́dọ̀ ọ̀dọ̀ ẹni ibú àwọn míì tún fẹ́ kọ́rọ̀ ẹ̀sìn yìí láwùjọ wa yìí ọ̀dọ̀ ẹni ibú lọ́lọ́run bá tún fi ṣe kòńgẹ́ wọn ọ̀dọ̀ ẹni ibú ni wọ́n ti ti lọ kọ́rọ̀ ẹ̀sìn mo fẹ́ mọ̀ ẹ̀sìn mo fẹ́ mẹ̀sìn ọlọ́run mo fẹ́ mẹ̀sìn ọlọ́run mo fẹ́ nímọ̀ ọlọ́run nígbà wọn tún máa wá mọ́ ọlọ́run ọba kí ọ̀dọ̀ ẹni tó tún gbé wọn kó lọ́dọ̀ ọlọ́run bá wọn tún lọ sí kòńgẹ́ bóòlù ti fẹ́ sọ nípa ilé kéwú tó ti gbé ń gbẹ́ kéwú tán lọ́gbà báàgì lọ́wọ́ àfàlà àfàlà sọ pé dákun tó bá dìrọ̀lẹ́ bá ń wá kọ̀ǹkì orí méje dákun tó ọlọ́run tètè bá ń wá wá nírọ̀lẹ́ ìmọ̀ ní bùkátà sí ó adarí pọ́n méje tó tóbi dáadáa mo fẹ́ lò ó ní irú ẹni bẹ́ẹ̀ olóògùn burúkú ni olóògùn burúkú ni òun làá sì ń kọ́ sọ́rífù là ń kọ́ kọ́lọ̀bọ̀ ọba lè kọlá kó má jẹ́ àtorí ipa fẹ́ mẹ́sìn ọlọ́run kó tó má jẹ́ àsọnù mọ́ láíláí bí ta kù sí kọ́lọ̀kọ́ ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀kọ́ ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀kọ́ ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa ibi yóò tó bá fẹ́ wá mọ̀ sí ṣèwádìí pé dákun bó fẹ́ lọ́ọ̀kọ́ mọ́ ẹ̀sìn tí mọ́ ẹ̀sìn gidi ń bẹ ń bẹ tọ́jẹ́ sí ìtọ́lọ́wọ́n bá àti tànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni ẹnikẹ́jẹ ẹnikẹ́ta ẹnikẹ́ ẹnikẹ́ ẹnikẹ́fẹ́ ẹnikẹ́jẹ lórí ẹnikẹ́ wa nígbà táwọn méje bá papọ̀ àwọn mẹ́ta wọ́n lè jẹ́ nìkan tí fún àwọn padà sọ nǹkan ní látara bẹ́ẹ̀ nígbà tí wọ́n náà bá délé kéwù yẹn tẹ́tọ́ bá ń kọ́ rẹ́ẹ̀sì ìwọ náà lè máa pé sọ́jọ́ tànẹ́bì báyìí sọ́jọ́ tọ́lọ́wọ́n wa báyìí gbogbo bí wọ́n bá ti ń pè ọ lọ bí pé kó máa jó nkẹ́kà ló fi lò tẹ̀mí ayé rẹ̀ kọ́ ọmọ pé lè kéwù o gbogbo bí wọ́n bá ti ń pè ọ lọ pé ó jó léyìí pọ̀ ó jó léyìí pọ̀ à o ọlọ́mọdé gbogbo àwọn ọ̀nà yìí iná lójọ́ jẹ́ pé ṣàìtọ́nù ti gba àwùjọ yìí púpọ̀ gan kò sí nǹkan tá a fà fẹ́ kọ́ ọmọ kéwú tó bóò ní ó ṣe mẹ̀sìn ọlọ́run tó bèé fi tayọ pé bóò ló ṣe bẹ nìkan jẹ́ ẹnìkan kò nífẹ̀ẹ́ rẹ̀ òṣìṣẹ́ jẹ́ ó tó ti rí tọ̀ bọba lékẹ́ ọlá kọ́ bá àwọn àfáà wá àwọn tó ìfọ́n bá rí báyìí kọba tó wọn sí kọba àwọn tó wọn sí sọ́nà ẹ̀kọ́ dáa àwọn tó bá gbádùn náà àwọn àfá kọ́lọ̀n kó bá àfàlékún gbádùn wọn kọ́lọ̀n bọ́ba lè kí ọlá kó wá já ní àtúbọ̀tán dáadáa gbogbo bí yóò tá a bá kùn sí kọ́lọ̀n kó sàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ tá à ń ṣe kọ́lọ̀n kó fàlùbákà sí o òwò tá à ń ṣe kọ́lọ̀n kó fàlùbákà sí o ọlọ́dàkùnmájà ádámù ká tó rí jẹ o dàkùnmájà ádámù ká tó rí mo o dàkùnmájà ká tó rí náà o dàkùnmájà ádámù ká tó rí wọ́ o gbogbo bá a ti ń sáré lo òkè tá à ń sáré lo odò ọlọ́run sí sáré wa yìí dàkùnmá fi gbẹ̀sìn lọ́wọ́ wa o dàkùnmá fi gbẹ̀sìn lọ́wọ́ wa o ẹ̀sìn náà tá à ń ṣe dákun bí abákùn sí ṣàtúnṣe wa ń bẹ̀ tí wọ́n bẹ́yìí tá a ṣe dákun gbà lọ́wọ́ wa àwọn òkú mùsùlùmí bá ṣàforíjì fún wọn àwọn òkú mùsùlùmí bá ṣàforíjì fún wọn àwọn tí ń bẹnu kẹ bá ṣàlékún kẹ wọn àwọn tí ń bẹnu ìyàdákun bá múyà kó lórí wọn ọlọ́run bá òun dùn wá nú báyìí dákun má bà wá nú jẹ́ o òun pa alẹ́rin báyìí dákun má pa alẹ́kún o gbogbo àwọn arìnrìn àjò ọlọ́dàkùn jẹ́ wọn máa lọ jẹ́ máa bọ̀ rí àwọn aboyún náà ọlọ́dàkùn jẹ́ wọn sọ̀ láyọ̀ àwọn aboyún náà ọlọ́dàkùn jẹ́ wọn sọ̀ láyọ̀ àwọn ọmọ wa ọlọ́dàkùn jẹ́ wọn sorí eré àìsìkí tá fi tọ́jú wọn lọ́dákùn fi jìkí wa àìsìkí tá fi tọ́jú ọdákùn fi jìkí wa ṣe wọ́n ló lú ọmọ fún wa ṣe wọ́n lọ́mọ alálùbáríkà àwọn tó wá jẹ́ àwọn tára ní bá jogún àlàáfíà fún wọn àwọn tí ń bẹ nílé ìwòsàn bá jogún àlàáfíà fún ẹni tí ń bẹ nílé rẹ̀ bá jogún àlàáfíà fún la ilaha illallah rabbana atina fid dunya hasana wa hasana wa